ọ̀gá wa ọ̀gá ńlá fújì wọ́n ní gbogbo nǹkan làgbàlagbà lè gbà mọ́ra kì í ṣe bíi ti kúkù. wọ́n ní ká fi sẹ́yìn ká dákẹ́ kì í ṣe bíi tòmí gbóná. káàdì alẹ́ ká tún ṣà kì í ṣe bíi tọmọ ẹlẹ́yin tútù tó bá ti dànù ó ti fọ́n ká nìyẹn. small mommy over to gbogbo àwa tí a wà ń bí mo kí yín dáadáa ẹ kú ìjókòó. mo kí dádì mi dáadáa alhaji wasiu alabi pasuma wonder pẹ̀lú mọ́mì mi dáadáa ìyá rainbow pẹ̀lú mọ́mì mi dáadáa náà rocky white àti dádì mi wálé polo àti mọ́mì mi ọlá oríkì àti mọ́mì mi abigold gbogbo yín ni mo kí o ẹ kú lé o ó mo délùú arí aré ni kẹ́ ẹ bá mi ṣe mo délùú ayọ̀ ṣẹ̀ṣẹ̀ ayọ̀ ni kẹ́ ẹ bá mi yọ̀ àfi ni mí mi ò lójú àgbá arọ ni mí mi ò lẹ́sẹ̀ ìjàkadì o ìjàkùmọ̀ ni mí tí kì í jáde ọ̀sán ọmọ rere ni mí tí kì í rìn dé òru mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ejì alẹ́ mo dé wàràǹwẹ́rẹ́ bí ejì òwúrọ̀ mo dé pápápá bí ejì ìyálẹ̀ta ẹnu labẹ́rẹ́ fi ń tú aṣọ ṣe ẹnu lẹ́dìí òkòkò tí ń fẹ́rí rẹ̀ mọ́dọ̀ mo dé sí mo fi ń kí yín báyìí torí wọ́n ní ewúrẹ́ tó bá wọlé tí òkò nílé ó dẹ̀rùn àmúso ìran àgùntàn tó bá wọlé tí òkò nílé ó dẹ̀rùn àmúpa èmi sọ́mọ mi wọlé lẹ́nìí mọ́ kí yín o ó dà mo tún júbà gbogbo yín o mo júbà àgbàlagbà mo júbà ọmọ kékeré ìbà ooo eh, ìbà ìbà tí wáyé ọjọ́ ìbà tí wọ̀ oòrùn ìbọn gbogbo àgbààgbà ìbọn ọmọdé ìbọn ọkùnrin ìbọn obìnrin kábíyèsí ìbá ilédùnmarè olórí ọlọ́dẹ tó ń ṣọ́ gbogbo ayé ìbà ó. bẹ́ẹ̀ náà àpọ̀ ń bí ẹ jẹ́ àwọn bóyá gbogbo wa la máa dáhùn eléyìí ẹ rí wọn. à ó ti yé mi. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ bá mi sọ fún wípé màá lówó ju ẹ lọ. ẹ bá mi sọ fún dáadáa wípé màá lówó ju ẹ lọ. ṣé rí ẹ má bínú mo pẹ́ délé ní ìdí tó dẹ̀ jẹ́ kí n pẹ́ dé ni wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ilé wa lẹ́yìn ní kí ló ṣẹlẹ̀ ṣe rí i ní last week mọ́mí mi ta fíríjì wa ó tà fún ọ̀rẹ́ wọn kan ẹ̀yin náà mọ iye tó ń ta fíríjì fíríjì sixty thousand ó tà fún ọ̀rẹ́ wọn ní ten thousand ní ìgbà tó wá di èní yìí lọ́rẹ́ wọn bá wá síwájú ilé wa ló bá bẹ̀rẹ̀ sí ní kọlẹ̀kùn wa ló bá di mọ́mí small mọ́mí mọ́mí small mọ́mí ẹ wá sílẹ̀kùn fún mi o ni mọ́mí mi bá bọ́ta ló bá sílẹ̀kùn a ah, kí ló ṣẹlẹ̀ bíi ẹ fíríjì tẹ́tà fún mi ní last week gbogbo ẹ̀ ló ti ń ṣọ́ọ̀kì yìí ó ti fẹ́ẹ̀ mú gbogbo ẹ̀jẹ̀ wa tán nǹkan tí mo gbọ́ nìyẹn o bí mo yẹ bọ́ta nìyẹn ni mo bá béèrè lọ́wọ́ wọn mo ní ẹjọ́ mọ́mì èló lẹ́yìn mọ́tò ń ta fridge wọ́n ní ẹ kò ṣàyè ju sixty fifty thousand lọ mo ní sixty fifty thousand mo wá ní èló ni mọ́mì mi tà fún yín wọ́n ní ẹ ṣèbí ten thousand lọ́tà fún àwọn mo ní ten thousand ẹjọ́ iye tó tà fún wọn yẹn ṣé kò ṣọ́ọ̀kì àwọn gan fúnra wọn ẹ jọ ṣé kò ṣọ́ọ̀kì wọn ni ẹ̀yin ọmọ Nigerians ẹ̀yin lè máa ra tẹlifíṣàn ní five thousand ẹ̀ tún ní gbogbo channel kan lóṣù kí ló dé ṣẹ́yìn nìkan ni ó dáa ẹ jọ ní báyìí ọmọ Ìbàdàn mélòó ló wà ń bí ọmọ Ìbàdàn mélòó ló wà ń bí ọmọ Ìbàdàn kí ni sọ́ọ̀rẹ́ ọmọ Ìbàdàn kí nínú àwọn ọmọ ọ̀bàdàn àwọn ló máa ń parọ́ jù ìmí inú wọn gàrí lámùsùn lánàá wọn lẹ́ran síkì ni ọmọ ọ̀bàdàn kí ló fi jókòó ìmí inú wọn plastic chair ló fi jókòó wọn ní gúúsì sí àní ṣé rí àwọn ọmọ ọ̀bàdàn gbogbo nǹkan wọn bí èpè bí èpè ṣèbí lẹ́kọ̀ọ́ náà láti máa ń sọ wípé please do not urinate here ẹ jọ̀wọ́ ẹ má tọ̀ síbí tẹ́ bá débẹ̀ ẹ̀ sì tọ̀ síbẹ̀ àbí ṣùgbọ́n ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbàdàn ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìbàdàn lẹ́wà nǹkan tó máa kọ síbẹ̀ òun ni wípé ó yàtọ̀ síbí kí o kú tọ̀ síbí kí o ya wèrè aláàjì ṣé mo parọ́ ni ṣé mo parọ́ ni ó dà kò sí wàhálà aláàjì ẹ wà ṣé rí àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi wọ́n ní tó lójú yẹ pé táwọn bá wọ public bus ó sì jẹ́ wípé mọ́tò one chance làwọn máa ń wọ̀ báwo ni àwọn òṣè ní máa wọ mọ́tò one chance mọ́ ẹ̀yin èèyàn ẹ̀yin náà tẹ́ ẹ bá fẹ́ máa wọ mọ́tò one chance ẹ wá gbọ́ràn sí mi lẹ́nu lẹ́ni gbogbo mọ́tò tẹ́ bá ti fẹ́ máa wọ̀ tẹ́ ẹ bá ti rí stíkà aláàjì wàṣíù alábí Pasuma ń bẹ̀ ẹ má wọ̀ ọ́ ẹ jọ̀ọ́ ẹ má wọ̀ ọ́ á jẹ́ wípé mọ́tò one chance yẹn ẹ má wọ̀ ọ́ ẹ jọ̀ọ́ níwọ̀nba ìsinyìí gbogbo àwọn èèyàn àwọn ti kí elédùn wọ́n ti kí ara wọn wọ́n ti kí ọmọ ìlú wọ́n ti kí gbogbo ẹ̀ àwọn wòlíì ẹ̀dùn ti ṣe tiwọn everybody ló ti ṣe tiẹ̀. ẹ jẹ́ ń sáré kí ọba elédùnmarè tó dá wa sí níwọ̀nba ráńpẹ́ kábíyèsí elédùnmarè ọba mímọ́ ọba ńlá gbogbo ayé ẹ̀tẹ̀ríba fọba tó dá gbogbo adáríhun ọba tó ní ẹ̀mí inú ènìyàn pátá oníkọ́kọ́rọ́ ayé lọ́wọ́ àgádágodo gbogbo ẹ̀mí ènìyàn olùkọ́gun ọ̀run àjọsùn Èdùmàrè jíǹgbìlìkì awúwo bí àtẹ ìlẹ̀kẹ̀ ọ̀pá tí ń rí kalẹ̀ ó kọ̀run mìnìmìnì òjò tí ó ń jára ó dèèyàn òrùn wá wọ̀ wá kígbà ó tó padà bọ̀ sípò ọlọ́run tó so òṣùpá jẹ́nátàn tó ń towú ọba tó lè fẹ̀yìn ẹni tì tá ò lè fẹ̀yìn ẹ̀ tì láíláí ààrẹ ńlá olówó orí gbogbo ayé pátá ọ̀rọ̀ gọ̀jígọba bá àwọn ẹ̀rù ọba ṣẹ̀dá ṣe kí sàfọ́mọ aráyé orí ńlá tó ṣe fáwọn aláwa ń ṣọpẹ́ fún ọba mi kìkì mọ́lẹ̀ gbòǹgbò ìfẹ́ ọba lọ́rànṣẹ́ àríyá onígbà mi ò rà mí alátìlẹyìn ẹni tó bá yege ọba mi àràbàràbà bẹ́ẹ̀ wù bàbá mi bàbá bàbá mi kọ̀kọ̀ arúgbọ́gbọ́ iná abòrúru ọ̀rọ̀ àdáná finá yá àdáná finá jẹ òjìbògo ṣògo ológun àìkú ọ̀pàyè tí ń pa ìyá ọlọ̀tẹ̀ ọ̀dáyè ń dáyé ọ̀dáyè ń dáyè alápá ti lápá afẹ́fẹ́ ti fẹ́fẹ́ ògbénu wúndíyá ṣọlá ògbénu adélébọ̀ ṣògo olóòní àtàná oníjẹta ìjẹrin òpìtàn ìpínlẹ̀ ọba tí ń ṣe gbígbóná tí ń ṣe tútù tó bá ṣòro fẹ́nìkan á sì ṣèkà fọ́mọ ẹlòmíràn oore ńlá tó ṣe fáwọn aláwa ń ṣọpẹ́ fún bẹ́ẹ̀ ni ó dáa ẹ mo fẹ́ sáré béèrè ìbéèrè kan lọ́wọ́ alhaji wasiu alabi pasuma wonder kí n tó máa lọ alhaji mò ń bọ̀ o ẹ bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má bínú o alhaji wasiu alabi pasuma wonder alhaji ń ṣe nǹkan lọ́wọ́ o màá dúró màá dúró ó da alhaji wasiu alabi pasuma wonder abẹ́rì bẹ̀ yín fresh ojú yín dangan ni o kò sí wàhálà ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ̀ẹ́n aláàjì tí federal government bá fún yín ní opportunity láti arrest èèyàn kan àlẹ́jì ta lẹ máa arrest. ìwọ gangan ni máa arrest ìwọ. ẹ̀ẹ́dì kí ni mo ṣe fún yín o. nǹkan tó wà lórí ẹ ti ju èjì ẹ lọ wà á ní kó lọ tọ́jú ẹ kò sí wàhálà ṣe bẹ́ẹ̀ mi ni mo béèrè béèrè lọ́wọ́ yín èmi náà lẹni máa dára mi lóhùn ṣe rí i tó bá jẹ́ pé mi ni o mọ́ mi tèmi lèmi máa arrest aláàjì ẹni kí ló dé aláàjì ṣe mọ̀ pé yẹ kí mi náà ti di mílíọ̀nìà ṣe mọ̀ pé mọ́mì mi ló fà á ẹni báwo lọ́yìn fà á ẹ mọ̀ wípé tàlejò bá wá sílé wa tó bá fún mi lówó mọ́mì mi máa gbà á tí bá wá sọ fún mọ́mì mi pé kó fún mi lówó mi padà wọ́n á ní ṣe báwọn ti fi raṣọ fún mi ṣèbáwọn ti fi róúnjẹ fún mi ẹjọ́ tálejò àwa sílé wa tó o bá fún mi lówó ṣé mọ́mì mi ò ní raṣọ àtóúnjẹ fún mi ni torí ẹ̀ mo fẹ́ gbowó mi padà lọ́wọ́ mọ́mì mi bẹ́ẹ̀ ni mo fẹ́ gbowó mi padà lọ́wọ́ wọn ó dáa ní báyìí mo fẹ́ sáré sọ fún yín ní nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ tí mo lọ sí ọmọlé ní ilé aláàjì bẹ́ẹ̀ ni ṣe rí last last mo padà lọ sílé aláàjì o ìgbà tí mo dé ń bẹ̀ fẹ́ lọ ṣe interview fún aláàjì ni so bí mo yẹ débẹ̀ mo jókòó everybody ń wò wá mo bá ní à ah, aláàjì gbogbo alamọ̀ yín sàlájì ẹjọ́ kí lorúkọ yín ẹni kí làlájì fi dá mi lóhùn o lọ́ba ní alábí ọjọ́ yẹn máa rẹ o Pasuma jíbọ́ láti wọ́n ti ròpin pé kí ni kò lè bá wọn jẹ́ nìyàn mọ́ ló padà. Dẹ̀nìtáyé fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni nínú bí mo bá ní ṣòro kan yín nìyẹn ọ ní bẹ́ẹ̀ ni mo bá ní aláàjì ẹ jọ̀ọ́ ẹ bá mi pòwe fún àwọn aráalé làlájì bá ní ṣe rí kòkó tó máa ṣe bẹ́ẹ̀ mà sọ pé ìlú ẹ̀ agbóná wẹsẹ̀ ọ̀rọ̀ ni nínú mi bá dùn mo bá ní à aláàjì so ẹ̀yin náà tiẹ̀ mọ òwe pa làlájì níbẹ̀ ni mo mọ̀wé pa mo bá ní aláàjì ẹjọ́ kí lè máa bá mi sọ fún àwọn upcoming artist táwọn náà ṣe ń bọ̀ lọ́nà ṣàrí aláàjì kọ́kọ́ dáàdì sẹ́yìn báyìí mo ní aláàjì ṣókùn ìṣọ̀pẹ́ fẹ́ bẹ́ẹ̀ aláàjì láwọn ò bẹ́ẹ̀ ni mo bá gbọ́ má dúró má jà kan má sàárẹ̀ àṣàjù láyé má dúró má jà kan má sàárẹ̀ àṣàjù láyé má dúró má jà kan má sàárẹ̀ àṣàjù láyé. mo bá tún sọ fún aláàjì mo ní aláàjì gbogbo àwọn tó wọ́n ń tẹ̀lẹ́nu kí ni ká ṣe fún wọn aláàjì bá ní àwọn tó ń tẹ̀lẹ́nu fún wọn ní ìgbàanu ká tó sọnù ká sọnù tó bá níta ló wà wájú yín látàárọ̀ ẹ sọ pé mi ni màá léèbù ẹ ṣà ògún ọmọ arójòjòyè ọmọ arójògbéyàwó ọmọ aṣọrun àìfọkànsí tí ń fàyè wọ sà ọmọ ojúlé mọ ọkọ ọmọ ọ̀tá ilé ìgbèjì àdá ọmọ òkè òjẹ òkè òwú òkè ní ìrẹ́lúlé mọ ọkọ àrọ́ màdàun èmi gangan ni àṣàfà sọ̀làmọ́ ọ̀tí gbogbo ayé mọ̀ sí small mommy. Ladies and gentlemen, give it up for small mommy in the building. Jesus.